kẹ́ ẹ máa wí láwìí tún wí àmọ́ láì pariwo láì pariwo máa tọrọ máa tọrọ máa tọrọ torí pé kò ní sú Allah ìwọ ni ọ yà sùn torí ẹni wọn ní anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó máa ń bẹ ó máa ń bẹ Allah tọrọ lọ́dọ̀ rẹ̀ ó máa ń sábà wí ti ń tọrọ lẹ́ẹ̀mẹ́ta ó máa ń sábà wí lẹ́ẹ̀mẹ́ta àdúrà mélòó ló ti ṣe tó ń tó ń bínú. tó ń sọ pé àdúró àdúrà tí mo ti ṣe mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ó lè gbé ọba ìjẹta òní máa tètè yára gbádùá ọba àwòyí yára gbádùá ọba àwòwá lọba tó pé méjì ọ̀ gbádùn ahad ọ̀kan ni yẹra wò ló máa àmọ́ wọn náà yẹ tó gbọ́dọ̀ mójútó ara rẹ ló ń gbọ́ yìí tádùá rẹ̀ ó fi máa gbà mọ̀ pé àdúrà yìí ó ti lọ tíkọ́tíkọ́ kọ́ gbà tó bá ti wí bẹ́ẹ̀ ó ti kọ́ dínà kádùá rẹ̀ ó máa gbà. bákan náà nínú àwọn nǹkan òun náà ní pé gbogbo ẹni tí máa ti fẹ́ kádùá wọn gbà àdúrà fẹ́ tọrọ ẹ máa àdúrà pẹ̀lú ìrántí wala ilaha illallah. allahu akbar wàlà hawla wàlà quwwata illa billah àbáwọn gbólóhùn míì torí bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ tún gbìyànjú láti ṣe àsọ̀láàtù fanabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìgbésẹ̀ kẹta ẹ wá tọrọ ń tẹ̀fẹ̀ ẹ wá parí rẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ kẹrin pẹ̀lú kẹtún ṣe àsọ̀láàtù fanabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ àdúrà yẹn ó máa gbà anabi sallallahu alayhi wa sallam wọn rẹ nìkan tó ṣàdúrà ní kàmánkíá ló bá dìde anabi lélẹ̀ ti kánjú tó bá ṣe pé ńgbà tẹ́nìkan yín tó fẹ́ ṣàdúrà ó bẹ̀rẹ̀ pẹ̀lú ṣíṣe ìrántí Allah ó wá ṣe àsọ̀látù fún anabi sallallahu alayhi wa alihi wa sallam ó wá tọrọ ní ti ń fẹ́ ó tún ṣe àsọ̀látù fún anabi ni àdúrà rẹ̀ ọba máa gbà eléyìí ni kọ́kọ́rọ́ gbígbàdúrà mákàn tọrọ pọn ọkọ̀kọ́ tì nǹkankan síwájú ọkọ̀kọ́ tì nǹkankan síwájú Olúwa ní yā ayyuhalladhīna āmanū ittaqullāha wabtaghū ilayhi al-wasīla wajāhidū fī sabīlihi la'allakum tuflihūn ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà Allah ẹ máa fi sẹ́ẹ̀rẹ̀ yín sí àtẹ̀gùn síwájú Allah ẹ sì máa jagun sójú ọ̀nà rẹ̀ kẹ́ lè bá a sórí rẹ̀ dáadáa ńlọ́kọ̀ọ́kọ́ ṣe síwájú dáadáa tó ṣe síwájú ló fi ṣàtẹ̀gùn ọ wàá tọrọ ntọ́nfẹ́ ọgbọ́rọ̀ Allah níbi tí Allah ti sọ fún wa pé Rabbana innana sami'na munadiyan yunadi lil imani an aminu bi rabbikum fa amanna وكفر عن سيئاتنا وتوفنا مع الأبرار pé a بكان يا ربنا. kan yá rọ́bànà ó ń pèpè lọ sídìí ká gbàgbọ́ ká gbọ́ olúwa ẹlẹ́dàá wa gbọ́ àwa gbàgbọ́ wo olúwa wo ìgbàgbọ́ tá a wá gbàgbọ́ yìí kó ṣàmójúkúrò fún wa lórí ẹ̀ṣẹ̀ wa kó bá wa pẹ̀ṣẹ̀ wa rẹ́ kò sì pa wá nígbà tó bá pa wá pẹ̀lú àwọn ẹni rẹ̀ wọ́n fi iṣẹ́ rí wọn wọ́n fi ṣàtẹ̀gùn síwájú Allah torí ẹ̀ iṣẹ́ rí lọ́kọ̀ọ́ ṣe síwájú ìgbà tí gbogbo wa tá a bá ké lọ bá àwọn ànábì kọ̀ọ̀kan jọ gbẹ̀ndà kìyàmà kí wọ́n bá tọrọ pẹ̀ lọ́dọ̀ Allah tó wọn ní rárá àwọn ò lè ṣe tá a bá fi wá dọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bi sọ pé ànàlàhà ànàlàhà èmi ni wọ́n sì pẹ́ ń fún yín èmi ni wọ́n bá yín tọrọ rẹ̀ nígbà tánàbí bá a lọ yọ kọ́kọ́ lọ ṣubú forí kalẹ̀ lábẹ́ àga ọlá olúwa ẹlẹ́dàá wa kìí ṣe pé àwọn èèyàn wọ́n ní bá wọn tọrọ ọpẹ́ o ya Rabbi rárá lọ lọ ṣubú forí kalẹ̀ fún Allah ó ní màá ma wá fẹ̀yìn fún pẹ̀lú àwọn gbólóhùn ìrántí àti ẹ̀yìn èyí tó ṣe pé ntí ẹ̀ máa apá kan nínú rẹ̀ láyé ń bì lẹ́yìn rẹ̀ lolúwa sọ pé gbórí sókè tọrọ gbogbo ń tọba tọrọ àfọ tọrọ pẹ fún wa á sì pẹ fún wa báyìí anabi ń kọ́ alẹ́ kọ́ ńlá ń bẹ̀ wọ́n wọn náà fẹ́ tọrọ dáadáa lọ́dọ̀ Allah ọ̀ọ́kọ́ ṣe dáadáa síwájú ni. Si bíi kọjá pé ògùn yà lówó bíi kọjá pé ọ̀sánú èèyàn wọn á ní wọlú ẹlẹ́dàá mi wo owó tí mo bùn lágbájá yìí àánú tí mo ṣe fún lágbájá yìí bẹ́ẹ̀ mi náà gbọ́ àwọn bùkátà báyìí báyìí báyìí bíi kọ́ ka suratul fatiha kọ́ á ní ọ̀rọ̀ wo suratul fatiha tí mo ké òkè sọ̀rọ̀ mi dákun bá ń sọ́ di pẹ̀tẹ́lẹ̀. ezekwa àwọn aṣàdúrà tán àwọn afifáàtì àlébi stamp o ti dada siwaju ọ wà tọrọ eléyìí ni ti sunna àtẹ̀sìn islam tó fi mà wá ẹ̀dá wa náà gbìyànjú ká máa lò á sì ra àǹfààní rẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe sàárà ọ wa tọrọ ntọ nfẹ wa wàá rí rere lọ́dọ̀ Allah ìgbésẹ̀ kẹwàá nínú tí máa jẹ́ ká dùn ọgbà wọn náà ká túbà lọ Allah. katọrọ tọrọ àforíjìn lọ́dọ̀ torí ẹni tó lùwà bá gba ìṣẹ́rí padà rẹ̀ sọ́dọ̀ rẹ̀ tó tó fún a dáadáa ti ṣetán tí ọmọ tọ wa aburú ti ṣetán tí ó fi ọlẹ̀ tí ó yà torí ẹ ẹsẹ̀ òun náà ni máa ń kó dáa fún yàn kó lọ ẹlẹ́dàá o kó fi gbígbàdúrà kó fi ṣe gbogbo wa lọ́ṣọ̀ọ́ kó má kọ àdúrà wa kó má kọ̀ sí wa lẹ́nu aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim.